من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أسفل فولون وبالا نجلو a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìkẹ́ wa aṣíwájú wa ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ìkẹ́ ọlọ́run kó mọ́ bá nábì náà tàwọn aráàlú rẹ̀ tàwọn sùhábà rẹ̀ à ń bẹ̀rẹ̀ wọn bá kó ṣàánú àwa náà pẹ̀lú àwọn òbí wa tàwọn àlùfáà wa tàwọn ọ̀gá wa àti gbogbo àwa jọ̀bọ́n náà lọ́kùnrin wa lóbìnrin lóbi àti lágbà ọlọ́mọ́sá àfààní ẹ̀yí wa kò ní asukara wa káàbọ̀ sórí ètò àgbọ́yé islam tí a ń bẹ̀rẹ̀ wọn bá subhanahu wa ta'ala kú sànú wa kú náà fún àgbọ́yé ẹ̀sìn rẹ̀ tí wọ́n bá gbé pé jíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam sí wa pé man yuridillahu bihi khayran yufaqihu fid din ẹni tí wọ́n fi ṣe dáadáa ẹ máa fún àgbọ́yé ẹ̀sìn ọlọ́run ọba kú sàfún àgbọ́yé ẹ̀sìn rẹ̀ lọ́ba kíra tí a fi ṣe láti máa tọ́wa fún náà ونبي دعوة عبد الرزاق ابن عبد المحسن البدر كان كنا تسرى أدعية والأفكار àgbọ́yé nípa àwọn àdúrà ṣíṣe àti ìsìnàtì ọlọ́ọ̀bà nínú àwọn ètò tàbí kó nípa tó ṣe wáyé pé àdúrà ṣíṣe àwọn àfáà súnà títí ìjà méjì ní dùá olè ìbádá ọ̀dùá olùmọ̀ṣọ́lá dùá àti ìfọlọ́wọ́ ọba àti àdúrà àti ìtọrọ nǹkan ọlọ́wọ́ ọba ilé ìdí agbègbè àwọn zikiri tá à ń ṣe à ń tọrọ nǹkan ọlọ́wọ́ ọba náà ni à ń ṣe àdúrà náà là ń ṣe pé ọ̀pọ̀lọpọ̀ zikiri máa yọ wá nú àwọn ewu ọ̀pọ̀lọpọ̀ ewu táàmù àti táàmù zikiri ti máa ṣe àǹfààní fún wa máa fún ọ̀pọ̀lọpọ̀ orí fún wa wọ́n gbàgbé pé àdébí Muhammad sallallahu alaihi wa sallam nínú ọ̀rọ̀ rẹ̀ kí wọ́n báyìí pé خير الدعاء دعاء العرفة وخير ما أقول والنبيون من قبلي لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير في ìtọ́jà dúnú àdúrà ناني ni àdúrà tí ẹ̀bí ti dára fa èyí ti dara kọlọ ọ̀rọ̀ tí mi sọ àtàwọn nígbàlọ́ tó sọ́jú mi náà ni láìláha ìlọ́lá ẹni kìí tó ti sí ìdò àyàfi ọlọ́wọ́ bá lọ́ láwọn mọ́lùkù wọlé alhamdu láwọn alhamdu láwọn mọ́lùkù tí ẹni yọ pẹ́ tí ẹni jíba owó àdá kúlù ṣe ń kàdéèr mọ́lù tó wọlé gbogbo nǹkan pátá abdullahi bin abbas radiyallahu anhuma wọ́n ni mo wá dúró tí àníbi lára fún àmọ́ ń sọ kí n wọ́n wá àdúrà tí wọ́n máa ṣe ìwà gbọ́ kó wí bí mi jù gbúdọ̀ la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in wọ́n ni wo jíṣẹ́ ọlọ́wọ́ bá ìwọ ló ní àdúrà tó jẹ́ àjù náà làbí àti ẹ̀bí sí lára fà púpọ̀ ara púpọ̀ dúró sí ọ̀sùn tó àti rẹ àti lórí ìtàkùn rẹ gbọ́dọ̀ tó wí náà ni ọ̀nà bí i àdúrà náà ni olówó ayé gan tí nǹkan díwájú ilé tí wọ́n kì í ní oṣù mẹ́wàá yóò sì kí wọ́n fi fún ọ gbèlè ọlọ́run ọba tó mọ tó ń bùkún tó ń bùkún àdúwọ̀ gan lọ wọ́n á ní ọlọ́run ọba ọlọ́run ó sì tó ìdí fún ọ ọlọ́run ọba ń bẹ̀ ìbánu wa dá wa nú àwọn tó máa yín náà ọba ọlọ́run ó sì tó àǹtí fún láyà tí kálí kìyàmà ẹ̀kọ́ sí àtàfẹ́ kọ́ wa ní òní yìí nígbà ní ẹ̀kọ́ lẹ́ẹ̀fì إكثار من الذكر من ذكر الله فضل إكثار من ذكر الله لا تبدأ فيه ما سيئة ما تقولون بلوك لكم يعني ما تقولون بلوك لكم ìgbàlẹ́ fẹ́ẹ́ gbogbo ohun tá à ń kí láti bẹ̀rẹ̀ ẹ̀rún tí parí irun ìrántí ọlọ́run bá ní. báwo ló pe alábàbà wà ó fi kìtàbí ìdáda olùmọ̀mí ní ibi ìtura mi zikiri kìlẹ́mẹ̀nù wọ̀kọ̀ ó dìbò aláàdínú bíi ọlọ́wọ́ ọba sùhánà ọba kọ́ aláṣẹ inú tíra rẹ̀ kí máa sì fífẹ́ ọlọ́wọ́ ọba lọ́pọ̀lọpọ̀ àwà lórí dúró ni àwà lórí ìdíkúlẹ̀ ni àwà lórí ibùsùn ni bil-layli wan-nahar ọ̀sán ni òru ni fi bahri wal-bahr àwà lórí ilẹ̀ ni àwà lórí omi ni fi sẹ́kọ̀ wà hádàr àwà lórí ìrìn àjò àwà nílé ni fi gíná wal-fakr àwà nú ọrọ̀ ni àwà nú àìní ni gbogbo ẹ̀ kábíyèsí àti wọ́sàkàrọ̀ ọwọ́ aláàfíà ní àbájá ààrẹ ìṣe tó mọ́ fara ti kọ̀kan wa gbádùn nígbà fún ní àdásọ́lọ̀bà ìṣẹ́lẹ̀ wọ́n alẹ́ máa ti ní kọ̀rọ̀ ní àmà tó gbígbá ní ìṣẹ́kúlẹ̀ àdúgbò kásá máa ti rẹ̀ sọ́lọ̀bà àti wà láhùn aláàbílẹ̀ kì í zélò jáde wọ́n wá gbé kókó kọ̀dẹ̀ sí àwọn gbọ́n ti rẹ̀ sọ́lọ̀bà yìí ìṣọ́ الجميل مع هنا تعرف الذاتية لي عيدلو أي ما مع سيدة عائشة رضي الله عنها كلمة الله بقول لا لاني أقول لا لاني علي ما سنة الله في كل حال دولة لاني قلت الله بأمه ما سنة الله بعني أعرف أن سنة الله بقولك ولو قلت لك ولا شيء نسل العذاب آية 41 64 قل يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا إن أكهل قول له بما سمعت الله بلد لكم lọ fa àwọn tó máa pé yóò àlá iná iná ẹ̀ ṣùgbọ́n àlá bọ́ọ̀lù mọ́kànlá bí wọ́n ti rí nípa ìsìn jẹ́ lọ́nà pọ̀lọpọ̀ ìjọba òkúta lè ti kó kàtí ìjọba òkúta lè ti kúrò lọ́wọ́ àti ní dìkẹ́rẹ́ ní kẹfìrà nípa sọ fún wa ṣé wa ìjọba náà fi ní albani ó ní àpẹẹrẹ bídà ní tọ́lọ́wọ́ bá fi nǹkan sí kálẹ̀ jù bọ̀ nǹkan sí kẹ́lẹ̀ fún nǹkan sí. lápẹjú lè ọlọ́run ká fi ìrántí ọlọ́wọ́ bá bá kírun tán bá ṣe subhanallah mẹ́tàlélẹ́ ọgbọ̀n alhamdulillah mẹ́tàlélọ́gbọ̀n allahu akbar mẹ́tàlélọ́gbọ̀n la ilaha illallah wahdahu la sharika lah له الملك وله الحمد وهو على كل شيء قدير. ọjọ́ gbọ́dọ̀ nílé. ṣé wàá ابان وابان ابان يا رحمن الرحيمين يا رحمن الرحيمين اما يتعو في انكاسي انا بيو في انكاسي كان يمو في انكاسي بدعني قالوا بتقوي بتقلي قالوا شو قلقوا اسي سبحان الله لك قلقوا اسي الحمد لله لك قلقوا بس في انكاسي قالوا مصاصر قالوا ني يا ايوا الذين امنوا اكتئموا من ادو اذكروا الله ذكرا كثيرا واسبحوا بكرة واصيلا ẹ máa sì rántí ọlọ́run ọba ẹ máa sàmúlò ọlọ́run ọba ní òwúrọ̀ àti nírọ̀lẹ́ ọlọ́run tó kà sílẹ̀ ọlọ́run lẹ́dí yóò sọ́lẹ̀ aláìkùm ọlọ́run máa sàmúlò fún yín ọlọ́run máa sàmúlò fún yín ọlọ́run máa rántí yín ọmọlá ikọ̀tù àwọn mọ̀lẹ́kà máa sàmúlò fún yín láìlá àdúlá ìdíkùnlé ọkùnrin zulumati nílà nóòr àwọn máa kó ikú nú àwọn kùkù bí ọjọ́ ọlọ́ba ló kó nú àwọn kùkù lọ sínú mọ́lẹ̀ ọ̀rọ̀ òkùnkùn ní kùrọ̀ yẹn àwọn òkùnkùn àwọn òkùnkùn yẹn pọ̀ àwọn bẹ́ẹ̀ tó àpamọ́lẹ̀ bíi pé anwar bí ni noor noor bí mọ́lẹ̀ kan lọ́wọ́ ẹ máa sàkéyèsí kùrán tí wọ́n ti ta olómùlù kùrán tí wọ́n ronú sí kùrán ẹ ìlú tí wọ́n lo anwar àwọn mọ́lẹ̀ ara mọ́lẹ̀ kan náà ni mọ́lẹ̀ kan náà ni náà mọ́lẹ̀ islam àwọn bẹ́ẹ̀ tó òkùnkùn yẹn pọ̀ ọlọ́ọ̀ni يدعو عن ابن محمد صلى الله عليه وسلم بتاع الأمة يهودي وكفنا في المنتوان الأمة النصارى وكفنا في شو الأمة طويلة وكفنا في بيننا مبكح يوقعن به أولي أولي ما أنا عليه وأصحابي يجمي سيد كلام أصحابين يوفهم مصطفى عن جدوم يكون كبابة شنكا وإن كان شيء أنا بيسيروه كما سعى سيروه fine and good àti lẹ́rìí nù àmọ́ àkàrò bẹ́ẹ̀ ni àbára wọn tí wọ́n ti àti ṣe ilé ìyọ̀gá kẹrì àmọ́ ọlọ́run mú sáà fọ̀rọ̀ yìí ọlọ́run ní ọlọ́run bá ọ̀ká náà bí mọ́mí nínú ẹ̀rọ àhìmá àánú ẹ̀ kú lórí wa náà àti tọ́lọ́ rẹ o tẹ̀yẹ́sùn yóò mọ̀ yẹ̀rọ káwọn náà ò sàlám nígbà pàdé ọlọ́run bá tó ti kí ní sàlám sàlám sàlám allah ọlọ́run

ẹ máa fi mi ọlọ́ọ̀bà nínú màrán kí lẹ́yìn náà ẹ máa dúpọ̀ fún mi ọlọ́ọ̀bà ẹ máa yà kùkì ọlọ́ọ̀bà bá ti wá ní kùkì ọlọ́ọ̀bà bá ti wá ní bùtùlù ẹni tí mo rí aláì mo rí yẹ́bẹ̀ ọkùnrin lọ sí fún wa pọ̀ lórí àlàáfíà la fẹ́ máa sọ ní àbó orí ọ̀rọ̀ tá à ń sọ táwọn èèyàn ń gbọ́ ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ tá à ń gbọ́ Allahu Akbar mo ṣe àwọn àmì ìdíkùn kìíní kan àti àwọn àni wọ ọmọ ìnìtọ́lọ́ ń sọ̀rọ̀ fún wọ́n sọ pọ́lọ́wọ́ òṣèré fún un ní tí wọ́n ta ahọ́n rẹ̀ fún ní one million real ahọ́n rẹ̀ lásán fún nǹkan yọ àwọn rẹ̀ fún ní one million real one million real ti one hundred million naira nìyẹn bá ahọ́n lásán náà fún wa ẹ̀wọ̀n náà ti fún wa subhanahu wa ta'ala wọ́n àti pọ́lọ́wọ́ rẹ̀ ah, bí a ahọ́n mo fi jọ ó yà ètò ìkejì ó fa ó ti fún yóò wà sórí fún ẹ gbàrà tẹ́lẹ̀ kò ló ń kà ọlọ́mọ káwa nù ẹ̀kọ́ lára wa bí wọ́n ṣe rántí ọlọ́mọ ní gbogbo ìgbà ní gbogbo ààyè lẹ́yìn náà láti jèrè àtàlù kíámà ọlọ́mọ bá ń bẹ̀ sànù wa dáwà náà tó jèrè àtàlù kíámà ọlá kùránù kẹrìm ọlá aláìláha ìlúbà ní abin islam àkàlà ìfọ̀ nípa ìrántí ọlọ́mọ pé irun gan láti jèrè ẹ̀dókùnrin ìdí tí tẹ́wọ̀ bá gbàgbé nínú ẹ̀kọ́ tó kọjá lọ àti wáyé pé láti bẹ̀rẹ̀ ẹ̀rùn níparí ẹ̀rùn ẹ̀rẹ́ tí ọlọ́run bá ní à ń ṣe láti bẹ̀rẹ̀ ẹ̀rùn níparí ẹ̀rùn ẹ̀rẹ́ tí ọlọ́run bá là ń ṣe tí ìmọ̀ràn bá bẹ̀rẹ̀ ẹ̀rùn tí ní Allahu Akbar ẹ̀rẹ́ tí ọlọ́run bá ń lálẹ́ ẹ̀kẹ́ fatiha àtàlàyé fún wa níbi wa Muhammad sallallahu alaihi wa sallam tó ti ní fatiha tá à ń kéyìn àwọn pẹ̀lú ọlọ́run bá ti pín sí méjì ni ọlọ́run ní pẹ̀lú ẹrú mi ti pín pátí àti méjì ni ọlọ́run ní èmi pẹ̀lú ẹrú mi àyà méjì lọ́wọ́ nù pátí à ẹ̀ka pín sí méjì ọdún mẹ́ta àbọ̀ mẹ́ta àbọ̀ ọlọ́run ní mẹ́ta àbọ̀ tàwọn ẹrú ọ̀rẹ́ ní mẹ́ta àbọ̀ yòókù àyà náà kọ́nu fúdùl pátí àwọn ní alhamdulillahi rabbil alamin àyìn náà bá ní màláíkà ni ọmọ ènìyàn ni àlùjànnú ni ẹyẹ ni ẹja ni ntaama ni ntaama ni ọlọ́run lọ́dà gbogbo ẹ̀ ọlọ́run lọ́dà nìkan ọlọ́run ló ní nǹkan rẹ̀ Subhana wa ta'ala ọlọ́run ló ní nǹkan ọlọ́run tó wá ní tọ́jú ẹ̀ the creator the owner the sustainer owó ló ní nǹkan rẹ̀ wọ́n gbà the creator lọ́bí wọ́n ní the owner ló ní nǹkan rẹ̀ Subhana wa ta'ala ọlọ́run tó wá ní tọ́jú wa ọlọ́run tó ti wa gbogbo ààrẹ ti ní ẹ̀rẹ́ àti ọlọ́mọdé àbúrò ìwọ ọlọ́ba gbogbo wa arrahman ọlọ́run ti bínú bẹ́ẹ̀ ni ẹlú mi dúkú sí mi ọlọ́ba arrahman rahim ọlọ́run àti ti ayé àṣàkẹ́ ọ̀run ayé yìí ìṣẹ́jú náà níkẹ́ ọba sí náà ọba kúlá ń gbàgbé ẹni tí ò sí náà ọba gan-an lọ́wọ́ mọ̀ kẹ́jù kúlá gbàgbé àwọn olómi máa fi wọ́n máa fi àwọn yẹn sí owó ó ti máa rí owó náà الرحمن لقبان عمل القيامة الرحيم àwọn tó sinú nìkan ọlọ́run ọkẹ ọba àtàkì ọ̀hún ọlọ́run jẹ́ àwọn àwọn ọlọ́run ọkẹ láyé láti kí àmà kí lọ bẹ́ẹ̀ ni èmi náà ni ní mo níbẹ̀ máàlìkì àwọn gbẹ̀ẹ́n ọ̀pọ̀lọ́ fún oúnjẹ ọ̀hún yà kí àmà òun nìkan ọba àwọn ọba kìláyé ọba kìláyé ọba kìláyé ọmọ ìrà dálẹ̀kì ayé mu alikiyama ọlọ́wọ́ ka gbogbo ntúndì ka kó lẹ̀ gbogbo agbára ọlọ́wọ́ ka kó lẹ̀ wọ́n yóò ma la tẹ́lifílẹ̀ kù nafsin lè nafsin ṣẹ́yà wàlá amúrò yẹ o máa yẹ lẹ́n di lọ́ gbẹgbẹ ẹ̀mí kan kò ní ní agbára àti kọ́sí ẹ̀mí kan pírẹ́sẹ̀ntì nàìjíríà àti pírẹ́sẹ̀ntì nàìjíríà wọ́n jọ dúró ní kókò kò gbọ́ ọlọ́ọ̀bá ni ọlọ́wọ́ ti fún wa ọlọ́wọ́ ti fún wa ọlọ́run ti lónìí tí wà lónìí sáré ti lónìí lónìí ọlọ́ba ọba àdúgbòdà ọba àdúgbà wọn kálù kọ́ dákẹ́ lónìí wọn lè dàrọ̀ tó lè láàyè wá ìlú kàr ọlọ́run ọba nìkan ní àlọ́ba jọ́nà ní àǹgbá ni bìsẹ́lẹ́kì ni ọba ni gbogbo ajá lọ́kọ̀ ọba kò bẹ̀ wọn kálù kọ́ àdúgbò wájú ọlọ́ọ̀ba sọ̀rọ̀ wọ̀tí àlà wọn máa retí ìdájọ́ ìdájọ́ ìdájọ́ náà lọ́ọ̀ba bóyá nínú Islam ẹ̀ka kan wà ní iyyaka na'budu wa iyyaka nasta'in ẹni bí jẹ́ mọ́tà bọ́lá ọba ọba ọba dìbò ọlọ́wọ́ báwo ìlú nìkan ní mọ̀ tó fún àdúrà àdúrà ìbádà nù wa iyyaka nasta'in yẹ́rẹ́ nìkan ní mọ̀ tó àdúrà sí àdúrà olùkí masala kọ̀rọ̀kọ̀rọ̀ lọ́wọ́ báwo. اهدنا الصراط المستقيم ما توسطنا تارع ادوانا وني ادوانا تارع وني صراط الذين انعمت عليهم ادوانا وتجنو سلوري طلعت طلعت جنوسي اللهم تعالى يفعل نصوته للنساء آية 69 ومن يطع الله ورسوله فأولئك مع الذين حكم الله عليهم من النبيين الصديقين الشهداء الصالحين حسن أولئك رفيقا أما أولي أولا تاوان طلب جلسي أولا نبي الله بابن ووا أولا أبدو بابن ووا أولا أبو بكر الصديق أولا شهداء بابن ووا أولا أم بن الخطاب والصالحين أولي الله با كي هو على وجوه يلو في الدنيا الله جاب على وجوه الله الله وجوه غير المغضوب عليهم ولا الضالين wọn bá a fẹ́ àrùn jùlọ tó bínú sí àwọn sọ́kùnrin ya Rasulullah àwọn ta lọ́lọ́n bínú sí náwọn ni wọ́n sí sí wọn wọ́n mú wọn ìwọ bàbá ìwọ tí wọ́n mú tó tẹ̀lé wà ìwọ bàbá ìwọ tí wọ́n nítorí nítorí irọ́ àbúrò ti dé èèyàn kọwàánu mọ̀gbìnrin àlẹ́ yìí tí wọ́n mọ́tọ́ ọ̀tún lè dìde bọ́lá bọ́ọ̀lì títí náà tó lè nù àwọn àwọn oníyẹ àwọn nasara wọn tẹ̀lé àdìbí kọ́wọ́n oní àwọn nasara àwọn ni wọ́n ń ṣe ẹ̀sìn láì ní ẹ̀rí wọ́n bàbá mùsùlùmí ìwọ ya mùsùlùmí tí wọ́n náà ń sèkìn lọ́pẹ̀ rẹ̀ fi sílẹ̀ rí rà bá àti dáhùn tí wọ́n ń sìnkú ara o àwọn ará dáhùn tí wọ́n bá wọn tó ń sìnkú àwọn náà bẹ̀rẹ̀ sí i ni mùsùlùmí èsì bí abẹ́rẹ́ bá dáhùn sílẹ̀ rí wa هاتوا برهانكم إن كنتم صادقين الحق يعرف بالأدلة الرجال أدلة قال الظالم قال في كتابني إبادة أني سن إبادة كابر كا أصدوا أنا أقول بنو إيجا سيدو لا سيدو لا سيدو لا سيدو لا سيدو sáàrí ká ọlọ́run wí àdébí wí àbọ̀wọ̀ sílé ṣe láàyè ìṣìlẹ̀ ni ọlọ́bọ̀ sọ̀rọ̀ alùpùpù ọlọ́ọ̀bà bí ní àti ń rọ̀ ká máa sì rántí pé ọlọ́run ọba là ń torí ẹ̀ sì sìn ìrántí ti méjì yà very very important àwọn kọ́ndíṣì bíbí ní gbogbo iṣẹ́ tó bá bẹ́ ṣe ibi jí tọwọ́ pàdé ọlọ́ọ̀ba aláàfọ́ káṣí nítorí tọlọ́ọ̀ba ìjọba ní alẹ́ ọ̀dà àwọn ìgbèrò ìlànà abudulá mùsùlùmí mùsùlùmí ẹlẹ́ẹ̀kejì ìṣẹ̀lẹ̀ àlùmùtàbà oní ní káṣí pé à ń tẹ̀lé sunna nabi wa sallallahu alaihi wa sallam ó ní wa ilé nìkan ni ó mú wa jèrè ayé àtàkùnmọ́ yóò tẹ ń bá wọ̀rọ̀ sóòlà nǹkan fáadà fóòdù nà àbí màbí ìlú tẹ̀lé ti tọ́lọ́ bá ti bẹ̀rẹ̀ ilé yìí fún ni ó jèrè tó tóbi lọ́ọ̀bà dáwà nínú àwọn tó jèrè tó tóbi ọlọ́ọ̀bà nígbà tó yẹ mọ̀ yàrá ní Islam à ń sọ̀rọ̀ àyẹ̀fọ́ wa nípa àwọn ọmọ yàrá tó ń fi owó ránṣẹ́ sí àwọn tó ń sọkún wa yìí kárí pé à ń gbìyànjú láti fi àwò ránṣẹ́ sí bàbá wa ta'ala à ń ذكرت من أي ولوبة جمع أي ولوبة ولا القرآن الكريم ولا لا إلى الله أكيد من بناني أما سبحان الله جائز بنك جائز بنك ابن خطاب إسلامية لوكو أكاونتي nọ́mbà rẹ̀ náà ni zero zero zero zero zero zero lẹ́ẹ̀ márùn-ún six nine eight two one zero zero zero zero zero zero márùn six nine eight two one àbáyé bank ní àkókò àwọn oṣù kọlọ ọsàn lẹsàn rẹ títí lè bàbá lọ lọ́wọ́ bàbá tó àtọwọ àwọn bí àti náà lẹsàn nípa tí lọrùn lọ́wọ́ bàbá tó bá tó ti gbọ́ ètò náà lẹsàn rẹ lọ́wọ́ àwọn tá à ń sọ̀rọ̀ àti ọlọ́dún bí malẹ̀ fún wa láìpẹ́ kíámà سبحانك اللهم وبحمدك نشهد لا اله الا انت نستغفرك ونتوب اليك. اكبر الله سبحانه وتعالى kágbìyànjú kárí pé àfihàn sínú àkáǹtì náà tó fún wa yìí àtúntò ọlọ́wà ẹgbẹ́ ìgbèrú lè bèrè tó bá fi yé wa dà ní ṣe Allah subhanahu wa ta'ala. wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. aláwọ̀ àmì àti gbogbo wa náà. Bàbá mi ń ṣègbó ọ̀pọ̀lọpọ̀ àbámu lọ ara ti ẹ̀sìn ìtàkùn àníṣègbè ẹ̀rọ tí ẹ̀sìn náà ti dáná mọ̀ nígbà pàtàkì ara ìdílé yìí ọmọ bíkẹ́ ẹ̀rí pé ní àwọn bí àwọn ọ̀rẹ́ àwọn ẹ̀sẹ̀ fún wọn fún omi yìí. nínú ayé náà ọkọ̀ ń bẹ̀ pé láti òkú káàjọ náà káàjọ lélẹ̀ káàjọ fún wàhálà yìí ṣe fún alórí àwọn méjì pé kátà náà ló kátà náà lóyún afẹ́fẹ́ kàrà ní sàn lẹ́sọ̀rọ̀ rẹ̀. ọlọ́run bá kú sànù wa mọ́síwájú mọ̀tìlẹ́fẹ̀ẹ́nu rẹ̀ ááyà yẹn wà nù sùpọ̀ alìmọ̀ràn الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم النبي محمد صلى الله عليه وسلم لولا صحيح يفهم النبي صلى الله عليه وسلم سن بلال كي من جوكا لا اله الا الله ذكرنوا ايه هو انا رزق النبي صلى الله عليه وسلم كما كلمه صداع هو النبي يجي قال سبع ديناري ما سلام عليه وسلم ilé yàrá tí mọ̀mọ́ sí àìsà nù ilé yàrá bí wà lọ́bẹ̀ ó wá sálámà níbi wà ní kọ̀wọ̀lé ó wà wọlé ó wà bá níbi tí ń sùn pọ̀ ẹkún yẹn pọ̀ gbogbo ibi tutù wani ya rasulullah bai ni ayatun àwọn aya kan lọ́nà sọ̀rọ̀ lẹ́fún mi wailun liman kara wala mutafakkar ìbínú ọlọ́wọ́ ba kuma ba man kara ha wala mutafakkar tuba ka واني آية وني يا رسول الله وكانت إن في خلق السماوات والأرض باختلاف الليل والنهار لآية لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم يذكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الله أكبر. Wọ́n bóhùn ti dí bí ọ̀sán àtòru tí ń gbé ẹmọ́ra wọn lọ́wọ́ tó ti bá lọ tó tó wò dé tó ti bá lọ tó o dé. ó tún ní àmì ńlá táwọn tó bá ní làákà ètò ìjìnà tó ní ìmọ̀lẹ̀. àwọn awo ni ọlọ́ni alẹ́bẹ̀rẹ̀ sọ́nà lọ àkèyà àmọ́ tó lórí ìdúró mọ̀ ẹ̀rọ ti ọlọ́ọ̀bà. ọkọ̀ owó dàn tó bá jà lójú tó mọ̀ ẹ̀rọ ti ọlọ́ọ̀bà. bàálà ń bà lórí ibùsùn wọn ọmọ ẹ̀rọ ti ọlọ́ọ̀bà. àwọn ẹ̀rọ ń ní rọ́bì فبين من كرهها ولا يتفكر بين والله ما كما بنتما كان آية هي كما رمو ìròyìn tó fẹ́ sáré omi bẹ̀rẹ̀ sílẹ̀ kama dìde dúró kama kama lórí dúró àmà nǹkan ẹ̀ńtẹ́lẹ̀ ọba àmọ́ ẹ̀ka wà lórí jìkó wà lórí jìkó kẹfẹ́ sáfà ní kíkì kan àfà mi nígbà wọ́n bá ti tẹ́lẹ̀ sáré lórí jìkó pẹ̀lú wọn àwọn tó bá ní tó máa ń gbé yẹn ní dìde bá ní kí dìde dúró kàdúà ìdàpọ̀ ìgbà dìde ní wọ́n ah, ní àwọn sáàlù ẹ̀tún dìde dúró kàdúà yẹn ikú ti mọ̀ pé àti sọ̀rọ̀ àti sọ̀rọ̀ kí a bá ti di gbóyè a kò ti sèpù lórí àdúrà mi náà ó pé kò sí ìlànà máa fi ó máa di jù tábà di jù yóò kú àtúkọ ah! ní Suleiman ọgbẹ́ tèmi ọ̀la àyàfẹ́ àdá àlàfà náà ẹ̀rọ fún ìgbàsí ìdúró ìjọba kò ti jù ọ̀kadà wà bí kí ó ń ṣe ju ìdúró lọ ah! ó lọ gẹ̀ẹ́sì ní ó ń gbà gbó èyí máa ń kó nípa àdúrà fún ọgbọ́n ìlú ìwà ń kọ́ àárín kárí àgọ́rí ọ̀sẹ̀lẹ̀ rí káàdé wíwá jòkó nìkan ọ̀bẹ̀kẹ̀bà ní ìdílé bí àwọn kírísítì àwọn yẹn mú wọn nínú Islam àárín kárí kírísítà bí wọn kan ó ìyá gbèrè ní ìjọba àbí ọkọ àtàwọn mọ ó kírísítẹ́ẹ̀mù yẹn sísẹ́ẹ̀mù àwọn kékeré yóò ní àwọn mùsùlùmí àdókì sínú Islam Islam yẹn sísẹ́ẹ̀mù àbúkọ àtìyàwó mìíràn kan máa ní ẹ̀dìdédú àdìtì ẹ̀wà tó wá léwu kù káwọn tó mọ fẹ́ kó mọ dídédú báwọn yẹn ìmọ̀ràn mi àbẹ̀dá òdúgbò àdìtì wa gbígbá ń bọ̀ àsóde kí náà ń fẹ́ kí èèmọ̀ dídédú fún un ní tọ́jú àyè fún ìdèsí lónà nù ó wà nù àbẹ̀dá òdì gbígbá ń bọ̀ àsóde bá ń fẹ́ ọ̀rọ̀ yìí máa dìde fóun ń tún báyè tí ó dì sínú náà nù. Máa wíyà رضي الله عنه ما أبي سفيان رضي الله عنهم هو عنه هو أمير المؤمنين هو جاي جاي ولا ما ابن الخطاب زود له هو هو لا أمير زود له يعني أما أوي عاتمان فلا مجاد أو أو دفع عبد الله بن أبو الزبير وأنا يقول سابقا بدي ولا بدي ولا لا ni sọ́dọ̀ yẹn lọ́dọ̀ abdullahi bin umar ojú كنتي tiẹ̀ ibi zubair ojú kò tiẹ̀ Ye, ní sinima wẹ̀ náà owó òfin ìdílé onímọ̀ pálí ìṣòro àrùn sọ pé ẹni tó ń bọ̀ wá dùde náà sí káwọn yẹn máa dúró fóun máa dùde fóun ń tọ́jú ààyè tí ó dé sínú náà nù. àfáà ìlú ọ̀gbá ìgbàlóbi ní okumuli sayidikum ẹ̀ẹ́dẹ́gbẹ̀lá eh, okumuli sayidikum kúbàtì kúbàtìlá sayidikum. sáàd ń bọ̀ ààzì ń bọ̀ àní kílẹ̀ ti fi àyẹ̀mọ̀ àni kúmú ìlà ẹ̀ẹ́dẹ́gbẹ̀lá ló pàdé ẹ̀ ẹ̀ ilé ìfọwọ́ kó náà wọ́n mẹ́ra wá Allahu ta'ala alam tó wọ́n nílò ọba ṣe rí àmọ́ ara ọ̀gbọ́n tó nàbí sílẹ̀ mú nígbà fúnra yìí wa wọ́n lórí ìdìkúrò kàdúrà wọ́n lórí ìdúró kàdúrà wọ́n lọ bẹ́sùn ìjọba nílẹ̀ ọ̀rọ̀ àjọ̀nà òbíin kàdúrà àdúgbò kàdúrà sílẹ̀ wọ́n ti bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ ayé láti gbogbo gbogbo alẹ́ tó bá gbogbo bẹ́ẹ̀ dẹ̀nu ìgbàlélẹ̀ tó kọjú síkìlì tó kọjú síkìlì kúdé ẹgbẹ́ sí pẹ́ẹ́pẹ́ẹ́ ọmọ tọwọ́ rẹ òkè ayatu kùrùsílù wọ́n gbà kó wá kí kúrú ọ̀la ọ̀fọ́lá àti nọ́ọ̀sì tó fọwọ́ra gbogbo ara rẹ láàkọ́ ẹlẹ́ẹ̀kejì òní ayatu kùrùsílù kúdé kúrú ọ̀la ọ̀fọ́lá àti nọ́ọ̀sì tó fọwọ́ra gbogbo ara rẹ ẹlẹ́ẹ̀kejì ó ti kọ́rí ìsìlámù ṣé ajé ìkẹ́ni lómi kó pé dùkọ́ lómi káàkiri ìsìn ìkòkò láàyè yìí mọ́ ó ti yẹ olùdó àfọ̀rọ̀ ìwà lọ وعليكم السلام ورحمة الله وبركاته السلام عليكم oní ọwọ́ nínú àwọn òṣòwò mẹ́rin láti sọ̀rọ̀ bá wà yóò fi sọ fún wa. ẹjọ́ àwọn àdúrà wo àwọn àdúrà wo la ní wọ́n ṣe nínú àwọn ìbára wo la ní wọ́n ṣe nínú ìbúrájà wo ọkọ ní. ẹlẹ́yìn agbóhadé ìjọba ọ̀sẹ̀ pé bí ẹ bá gbà wẹ̀ rájà ó ní àwọn ogun yìí kan omi ìtẹ̀lé kan tẹ̀lé yóò mú tàbí ó dáa lòdì ní ìlú mọ́láyà yóò mú yẹn tẹ́lẹ̀ yóò mú yẹn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yóò mú wọn lẹ́ ìrọ̀lẹ́ ọ̀dọ́ yìí ìgbà òkèlú ẹ̀ bá ti sọmọlẹ̀ sí àwọn ọ̀rọ̀ náà. bẹ́ẹ̀ ni ọlọ́run sọ̀rọ̀ ìfọ̀ àná kúrán pé àwọn oṣù fún ọlọ́run ọba oṣù méjìlá ni nínú ẹ̀ mẹ́rin kì í dé fọwọ́ ìgbà ìfọ̀nù súlà kẹsàn-án ní ìṣẹ́jú tó bá ní àyà 36 إن عدة àwọn oṣù tó wọn lọ́ba oṣù méjìlá ni láti muharram dé zulhijja oṣù méjìlá yẹn ni ó wá ní mẹ́rin nínú ẹ̀ ọjọ́ oṣù ọ̀wọ̀ mẹ́rin yẹn àníbi wá sílàyé fún wa pé bí àtìlera wọn ọdún ní zulkada oṣù kọkànlá zulhijja àti oṣù kejìlá àti muharram oṣù kínní àwọn wọn ti lọ́ra wọn ni ní rajab òun wá fò ọ̀rẹ́ bó sáàárín oṣù kẹfà oṣù kẹsìjọ yàrá ọwọ́ ajẹ́ oṣù keje kọ́ láàrin jùmọ́dára áfẹ́r àti láàrin ṣàbán àti ìwà wà mẹ́. ọlọ́run ní àwọn oṣù wọ̀nyí àwọn oṣù ọ̀wọ̀ ni tọ́lọ́run nífẹ̀ẹ́ sí ẹ gbọ́dọ̀ ṣàbò sí ẹ ẹ gbọ́dọ̀ gbogbo àwọn oṣù wá sí àwọn oṣù yìí oṣù wa máa ní ẹ̀sìn gbogbo àwọn tuntun kọ àwọn ọlọ́run bá máa gbé ọlá fáwọn àtúntò àwọn àkàlọ́ nínú àwọn ẹ̀jẹ̀ ọlọ́run bá máa gbé ọlá fáwọn oṣù bẹ̀rẹ̀ rìn yìí fáwọn oṣù lórí àwọn oṣù yòókù ìtújú wọn gbogbo wọn lọ ní oṣù Ramadan àwọn ààwẹ̀ tí wọ́n sọ fún wa kí wọ́n gbà á omi kan bẹ tí wọ́n fún àwọn èèyàn mú wọ́n máa sọ ààwẹ̀ tí wọ́n fi gbàwẹ̀ òru kọ̀ọ̀kan omi kan bẹ ó dùn ju oyin lọ nǹkan tí ó mú àtúnmú àwọn tó bá gbà wẹ̀rọ dà àwẹ̀ àdìsí rọ ni kò sí ìdíje tó bá ń mo tún wá ń pè ní àwẹ̀ arúgbó arúgbó sáré pé ìdúlówó àwẹ̀ gan-an ní ìtìrọ̀mọ̀dán ṣẹlẹ̀ àgbà arúgbó tó ti bàrà láàyè tó ti bàrà láàwẹ̀ wọ́n kà fara ní ní oúnjẹ ni arúgbó tó ti wà ní kóhùn ní strength kóhùn ní okun láti gbà wẹ̀ ṣẹlẹ̀ àgbà láàyè tó ti gbà wẹ̀ ramadan gan ni wọ́n tún wá fẹ́ gbé àwẹ̀ ní ìdè lórí ní àwẹ̀ arúgbó ní àwẹ̀ arúgbó ní ìṣẹ̀lẹ̀ Islam àwọn oṣù méjìlá Islam ọlọ báyìí àwọn oṣù àwọn tó láwẹ̀ nínú ẹ̀ bẹ́ẹ̀ sàlàyé àwọn àwẹ̀ fún wa oṣù kí hankali Muharram ní ọjọ́ kẹsàn-án àti ọjọ́ kẹwàá àwọn ọba wọn kò ní káṣúà àti aṣúra in fact káàdì pé Islam ẹ̀sìn ọlọ́ọ̀bá ni aṣúra yìí nìkan àdébìmọ̀ lọ́gbà ọlọ́run tó fi hàn lójú pé báyà lòun fi dẹ̀mí láyé wọ́n wá ní tọ́lọ̀ bá fún mi dẹ̀mí màá gbà ká fún ẹ̀mí yẹn ò dígbà láyé tó fi kú láyé ó ti lè wà aláàkọ́nù ìdá ń tẹ̀lé sọ́kàrọ̀ lẹ́yìn náà oṣù kí ní agbáwẹ̀ lẹ́sìn kan àti ìtẹ̀wá àti ìgbàwẹ̀ monday and thursday ìgbàwẹ̀ thirteen fourteen fifteen àti ìyá mi ọ̀dọ̀ bíi bẹ́ẹ̀ lóṣù kí ìdá ń tẹ̀lé sọ́kàrọ̀ kò sí àgbẹ̀ kan nù ẹ̀ yóò monday and thursday thirteen fourteen fifteen oṣù kẹta láti lé oṣù bàbí awọ oṣù kẹta bíi anabi muhammed ní sọ̀rọ̀ sílẹ̀ nígbà tí wọ́n lè yí ara o àti lè di sọ́lá mọ̀lẹ́tà bíi sílẹ̀ gbogbo àmọ̀rẹ́ mi lẹ́yìn náà kò sí àgbẹ̀ kan nù monday thursday àti thirteen fourteen fifteen oṣù kẹrin à ń pè ní oṣù rabi oṣù nani òun náà bíi rabi awọ ni oṣù karùn à ń pè ní jùlọ ìdàlù ọ̀la òun náà kò sí àgbẹ̀ kan tó wà fún ju àwẹ̀ tá a ti dá kan lọ oṣù kẹfà à ń pè ní jùmọ́dà àkàr mo ní àkùsí àwẹ̀ kan bẹ ju àwẹ̀ tí a ti dá kan lọ wọ́n àkùsí àwẹ̀ tàwa nù èyí kí wọ́n yẹ pé kùsí àwẹ̀ kan nù ẹ̀ special ju monday and thursday àti thirteen to fifteen máa wẹ̀ arúgbó kùsí ní ìdílé ìṣẹ̀rí àìsàn gbogbo àwọn àdìsí ìdí àpọ̀lọpọ̀ ìdí mọ́tò pé ìgbà islam ìgbà tó fi hàn àwọn hadith ní àwọn ọ̀tá islam bá islam jà púpọ̀ wọ́n fún hadith arákùnrin bin abdulkarim bin awuja òun nìkan fún hadith four thousand four thousand hadith lóhun àmúlọ́ọ̀ba tí wọ́n gbogbo kùrán tó dọ̀bọ̀ hadith àwọn afáàlì tó ti gbogbo hadith rẹ̀ rọ ni nígbà rẹ̀ àwọn hadith tó sọ pé àwọn ẹ̀rọ jà ó di wà pé ọlọ́run àmọ́ bá àtàlàyé ló ń pààrọ̀ àti nípa àwọn àwẹ̀ tó wà náà oṣù yòókù náà ìṣèjọba ti bíbá yìí ìṣèjọba ti bíbá yìí láti máa ṣàlàyé kọ́lá kàwá lọ́wọ́ سبحانك اللهم وبحمدك لا اله الا انت نستغفرك نعم níbi wọ́n ní assalamu alaikum wa rahmatullahi wa barakatu orúkọ wọn murtala láti michigan wọ́n ní kí ọlọ́run bá wa fi ọ̀pọ̀lọpọ̀ ìgbàgbà sí ìmọ̀ yín kó sì ṣe ṣàǹfààní fún àwọn àlùmọ́ wọ́n ní ẹ̀dá kùtì ní ipò Islam lórí àwọn ẹni tí wọ́n máa ń donate ẹ̀yà ara wọn tí wọ́n máa ń donate àwọn organs ara wọn bíi kidney tí wọ́n tó kú wọ́n donate ẹ̀ ẹ̀ wọ́n tó wá ní kí ni ipò mùsùlùmí tó donate àwọn ẹ̀yà ara rẹ̀ yìí tó donate organ tí wọ́n wá lò fún ẹni tí ò ń ṣe mùsùlùmí lẹ́yìn ìgbà tó kú tán wọ́n wá tún ní kí ni. Kini, kípo mùsùlùmí tó donate organ tí wọ́n lò fún ẹni tí èṣe mùsùlùmí tí wọ́n lè kó òun donate tí wọ́n lè lò fún ẹni tí èṣe mùsùlùmí tí kí ni ipò ẹ̀ ìbéèrè mi ti kàn rẹ̀. alhamdulilayi wa salatu wa salam ala rasulillah mo ṣẹ̀ríà islam kò yẹ kéèyàn yọ oríkì ara rẹ̀ kí ló wà kúrò lẹ́nu ara rẹ̀ tẹ́lómìn ìkẹ́wà ìkẹ́nà rẹ̀ àbí ẹ̀jọ̀ rẹ̀ àbí ìfun rẹ̀ àbí kíní kankan nìkan àbúkọ́ àdó ọ̀túnláàtì táwọn expert ti pa pé kò sí aburú mbẹ kò ní kó kọ́ lábẹ́ kò sí aburú mbẹ mùsùlùmí lọ wá fún ní òkèlè mùsùlùmí lọ tó wọlé kò sí aburú mbẹ kí ti pé ó sì fún máa ó lè nìyẹn ni gbogbo náà gba mùsùlùmí lọ sí fún ìdè bí ẹ jí tẹ̀sán àǹfààní kí wọ́n á kí wọ́n fẹ̀ sí ẹ̀ lára wọ́n wá di tí káàdì àbí agbóhùn ẹ̀ka pa ẹ̀jẹ̀ ó di wa ní ti lọ nìyẹn wọ́n lọ́la ṣùgbọ́n bí ti bèrè kò sábò kí ti kó di làlórí ní àwọn afáàrùn pé àgbàrúurì yá tó ìdíbòlù máa gbòòrà nígbà tí ilé wọ̀ kíláàsì máa sọ di ẹ̀tọ́ ó di wa wọ́n lọ́la ò ti wà àlùmọ́n. ara àbẹ̀rẹ̀ yẹn náà ni pé ẹni tó donate ẹ̀kí tó ká kú tán ká yọ ẹ̀yà ara wọn wọ́n ti donate ẹ̀ tó bá fún sanwó wàá yọ àwọn kìndìrín. ṣé yóò bá mu nítorí pé pé nìkan ní ìjà lásìkò yẹn ilé ọkọ ló ń bẹ̀rẹ̀ ọkọ ló ń dira rẹ̀ mùsùlùmí kọ́ gbogbo yẹn kọ́ ló ń dira alọ́ ló ní wa a lè lóra wa bí tó wa a lè lóra wa bí tó wà ọ̀la tó fún wa fún kùn nílẹ̀ àkàrà bí kùn bàtìmá ẹ̀ka kọ̀ra yín mùsùlùmí ọwà láàyè ni kò fúláyè ni a gbọ́dọ̀ lo a gbọ́dọ̀ ṣe òkú ẹ̀sìn kùsì. ó di eyín mùsùlùmí kú àgbọ̀ ara o ti di wa àwọn yẹn lójú ayé kàn harikun kula abubuwan mai ojiwa wallahu ta'ala alam ni dore ile ile assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wa alaikum salam ni ki olu bi ta se aliko ibaye nígbà tí gbogbo wa náà olu pa wa o mu habibullah láti kàmínà bí báyìí ìbéèrè wọn ni wípé kí ni ipò ìfèrí àbí bá ṣe tó dìgbà pé kí ni kò kírísítẹ́nì tó kú ilé epo ilé epo yóò wá súnmọ́ mọ́tálásí wá gbẹ́ bọ́ọ̀hùn sí ilé epo yìí wípé àwọn tí wọ́n ti jù ní mọ́sálásì káwọn èèyàn máa jàǹfààní omi tí ó ń jáde láti filling station tó kọ́ yìí so àwọn èèyàn ní máa jàǹfààní àwọn èèyàn máa pa bẹ́ẹ̀ ní mọ́sálásì kí kí ni ìporú christian báyẹn. èèyàn dáadáa ni ọlọ́wọ́ sálẹ̀ sàn rè ní ṣe iṣẹ́ rí dáadáa kọ́ ilé ìpínpín wá fún mi síbẹ̀ torí kí àwọn mọ́sálásì wà lọ́gẹ̀dẹ̀ máa jàǹfààní omi yẹn ọlọ́wọ́ sẹ́rẹ̀ sàn rè àwọn bẹ̀rẹ̀ wà fún kúròyìn kó ba Islam kò sí tó ṣẹ́ẹ̀rì kan tọ́lọ̀ ní sẹ́rẹ̀ sàn kì í dúnyà wà àkírà àyàfi pé mùsùlùmí ni kí wọ́n gbẹ̀sẹ̀ ní àkírà ọmọdé kírísítì kí ní kí ní gan lójú wọ́n wà nù orí bẹ́ẹ̀lì kílẹ̀ wọ́n wà nù rọ́ọ̀dù kílẹ̀ pẹ̀lú ọmọ mùsùlùmí kan ni ọmọ yẹn yà gan ni wọ́n ogun six thousand naira fún ọmọ yẹn bàbá yìí ti ní ọ̀pọ̀lọpọ̀ owó bàbá yìí wá ní kòtò lọ́wọ́ wọ́n fẹ́ máa bímọ ẹ lọ lé ìyá yìí wá lọ pé ah ẹ ọmọ yìí àgbẹ̀ ìjọ ti dà wọ́n nípa ìra ògùn ẹ máa ń lọ oníbẹ̀ ni kòtò òní ah, ọmọbìnrin yẹn wọ́n lọ yọ òkà ọwọ́ rẹ̀ ìkọ̀ lẹ́tà ìfẹ́ àdúrà tó tọrọ ẹ̀fún ní njẹ́ ló mú káwọ́ àtọ́wò ìjọba ni a kọ́ fún gbogbo ẹ̀wọ̀ ìṣesí àwọn sàbíyàt àwọn sàbíyàt lóbìnrin obìnrin sí nígbà wọn bá wọn wà lọ́kọ̀ ọ̀kan báwọn nígbà tí wọ́n sọ ni pé kí ìgbà àjẹ àǹfààní orí wọn ṣe kó gba Islam nígbà iṣẹ́ rí kí ìgbà tí mùsùlùmí lọ́gùn sí láyé nígbà tí Islam láti fi gba ìyà lórí ìyà ni ìyàwó tó ti dára láyé kí kò gbọ́dọ̀ bẹ̀rẹ̀ gùn oníbẹ̀rẹ̀ lè wọ́n ní asalaamu alaykum wa rahmatulah. wa alaykum salaam wa rahmatulah. wọ́n lórúkọ àwọn Ibrahim láti Kampala West ní Kaduna bíbáyì. wọ́n ní ìbéèrè àwọn ni pé ẹni tó fẹ́ divorce ìyàwó rẹ̀ tó bá send divorce through text message àbí through WhatsApp tó fi ránṣẹ́ sí irú ìyàwó báyìí pé ṣé bó lè po irú divorce ṣe ó ó ti ìgbà ìgbìyàn nígbà nìyẹn. sẹ́kùn lọ kọ́ ẹ̀wọ́ sẹ́kùn lọ fẹ́mi kọ́ ojú nìyẹn jẹ́ ó lè mi àwọn mi kò sí kọ́ lọ kọ́ kọ́ mi lè mú fóònù ẹ̀ fún hàn wọ́n jẹ́ kọ́kọ́ wọ́n jẹ́ wàhálà lẹ̀ fún wọn kò sí táwọn èèyàn lè dáwọ́ nísìn ó di àmọ́ dáhẹ́ pé wá bí lọ pé sí ó di bí ní àmúdásùn kárí pé àmà ìdáhùn sí pé wà á mú tọ́láàtì ọkọ̀ ẹlẹ̀ mọ̀kọ̀ ẹlẹ̀ kọ̀ bá kéré àmọ́ ara aburú ní dálẹ̀ bí náà làwọn ọmọ èfi ní ẹ̀kọ́ dáadáa wọn ní fílípíà kọ́lọ̀ kó sànù wa.